hallelujah orúkọ mi ni pastor joseph israel ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí ènìyàn mo jẹ́ kí wá kó àkókò àjíǹde tá a wà yìí mo gbàdúrà bí kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn èmi àti ẹ a máa ṣe ọ̀pọ̀ rẹ̀ ní ayé mo fẹ́ gbàdúrà fún ọ gẹ́gẹ́ bí àkókò tí a wà yìí ó jẹ́ àkókò tó ní agbára ó jẹ́ àkókò tí ọ̀run ń ṣọ̀fọ̀ ó jẹ́ àkókò tí ọ̀run sọ tó lágbára nù no torí bíbélì sọ fún wa wípé ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gé ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo àkókò tó mì ọ̀run tìtì ní àkókò tá a wà ẹ́ nígbà tí ọmọ kan ṣoṣo tí ọlọ́run yọ́nú sí ojúlówó ọmọ rẹ̀ tó yọ̀ǹda rẹ̀ fún ayé mo gbàdúrà fún ọ gbogbo ibikíbi tí ẹ̀tọ́ tiẹ̀ náà wà àkókò àjíǹde jẹ́ àkókò ìfifúnni ó jẹ́ àkókò ìrúbọ ó jẹ́ àkókò tí ọlọ́run fi tó ní jù tó fi sílẹ̀ èmi náà gbàdúrà fún ọ níbi gbogbo tí ayé rẹ ti nílò ìrànlọ́wọ́ bí ọ̀run bá lè yàn dohun tó lágbára jù ní ọwọ́ rẹ̀ fún ayé tí ayé sì rójú tí ayé sì ráàyè gbogbo tí ayé tiẹ̀ náà nílò láti dìde gbogbo ẹni tó nílò láti gòkè láyé lórúkọ jésù olùgbàlà ọ̀run yọ̀ǹda wọn fún ọ bí ọlọ́run bá yọ̀ǹda jésù kí ni iṣẹ́ tó ṣe nígbà tó yọ̀ǹda jésù jésù náà tún yọ̀ǹda ara れ ó yàn dára rẹ̀ ó fi ara rẹ̀ rúbọ omi àti ẹ̀jẹ̀ ó ṣe kíni ó jáde ní ara rẹ̀ mo gbàdúrà fún wọn náà lónìí ẹni tí ò ní sinmi tí ẹ̀tọ́ rẹ̀ wà lọ́wọ́ ẹ̀ bí Jésù Olúwa ṣe yàn dára rẹ̀ fún ayé kò wọ́n láti yàn dára rẹ̀ Bíbélì sọ fún wa wọ́n nígbà tó dé Gẹ́símánì wọ́n ní ó sunkún kíkorò ó wo ìyà tó fẹ́ jẹ lórí ohun tí ò yẹ kó jẹ ó ní bàbá ó ní yí aago yìí kọjá lórí mi ṣùgbọ́n ó padà sọ wípé ìfẹ́ tiẹ̀ ni kò ṣe olóore yẹn sẹ́ aláàánú rẹ bí Kristi ò bá ti kọ̀ láti jíṣẹ́ àyànmọ́ fún ayé ẹni tá a ti rán sí wọn náà láti ṣe ọ́ lóore láti gbé ògo rẹ dìde lórúkọ Jésù olùgbàlà ọ̀run fọwọ́ tọ́ ọkàn rẹ̀ àkókò ìfifúnni nígbà tí ọ̀run fi ohun tó lágbára jù tó yọ̀ǹda rẹ̀ fún ayé ohun tí ayé tiẹ̀ náà nílò láti fọhùn ògo lónìí lórúkọ Jésù ọ̀run yọ̀ǹda rẹ̀ fún ọ mo gbàdúrà fún ọ agbára kan bẹ nínú àkókò àjíǹde kí ló ṣẹlẹ̀ nígbà tí Jésù olúwa tó gun òkè lọ ẹ̀mí mímọ́ ṣe kí ni ó sọ̀kalẹ̀ ó pínra rẹ̀ ó sì ń bá gbogbo wa ṣiṣẹ́ òun ló ń ṣiṣẹ́ nínú ayé mi lọ́wọ́ sí ọ ní ìsìn èmi náà sọ bí Jésù Olúwa bá kú tó sì jí dìde gbogbo ohun tí ayé ti pamọ́ lára ọfà tó bá ògo lára rẹ àwọn ògo tó yẹ kó ti fọhùn tí ayé ti sọdòkú ọwọ́ agbára tó jí Jésù Olúwa dìde ó jí ògo rẹ jáde ó jí ògo rẹ dìde ó jí ògo sẹ rẹ ògo gbéyàwó rẹ tí ayé ti jí gbé o pẹ̀lú orúkọ tó borí gbogbo orúkọ ní àkókò àjíǹde ògo yẹn náà fọhùn padà mo gbàdúrà fún ọ bí Kristi ti fi ara rẹ rúbọ kò tún sí ẹbọ míì tó lágbára bí ẹbọ Jésù èmi ò rẹ́lẹ́bọ yẹn o bẹ́ẹ̀ jésù fúnra rẹ̀ ló fi rárá rẹ̀ ṣe nǹkan òtútù ó fi rárá ṣe nǹkan òtútù ó jẹ̀ tún gbà á padà fúnra rẹ̀ ó ní mo lẹ́mí láti fi ẹ̀mí mi lẹ̀ mo sì lẹ́mí láti gbà á padà kò sí babaláwo tó lè bẹ ṣe o kò lè fira rẹ̀ lẹ̀ kò sí wòlíì tó lè fira rẹ̀ lẹ̀ o kò sí ẹnikẹ́ni kò sí ẹ̀sìn tó lè fira rẹ̀ lẹ̀ jésù olúwa nìkan ló fi ara rẹ̀ ṣe ìrúbọ ló fi ara rẹ̀ ṣe ètùtù ẹnikẹ́ni tó bá tún gbé ẹbọ tó kéré sí ẹbọ àjíǹde jésù lórí ayé rẹ láti fi ba tiẹ̀ jẹ́ mo gbàdúrà ẹbọ kàǹkà tí ayé àti ọ̀run mọ̀ wípé ìrúbọ ńlá ni lórúkọ jésù ó máa pa ẹlẹ́bọ yẹn gbogbo ẹbọ àránsí gbogbo ẹbọ ibi àti àbọ̀dè tí a lè gbé lórí rẹ nítorí ẹbọ tó lágbára jù tí jésù bá ti gbé lórí rẹ tó fi ara ara rẹ̀ lẹ̀jẹ̀ tí ò lábà wọ́n láti fi gbà ọ́ lọ́wọ́ ogun ayé tá a bá tún rí ẹnikẹ́ni gbogbo àpèta gbogbo àyànmọ́ tí ayé ti fi ẹbọ òdì tí wọ́n ti fi dádúró lórúkọ Jésù agbára jíde kó jí wọn dìde padà mo gbàdúrà fún ọ nígbà tí Jésù kú tó dìde ògo rẹ̀ fọhùn gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ ibi tó yẹ kó ti gbúròó rọ náà sí rere bí Jésù Olúwa bá jí dìde tí orúkọ rẹ̀ lọ káàkiri gbogbo ayé ògo tiẹ̀ náà kó máa fọhùn ìlérí Ọlọ́run á ṣẹ bẹ́ẹ̀ lórí o kò yí padà Jésù náà agbára wa Amen.